بسم الله والحمد لله والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه وسلم a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún un a tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad mo kí wa káàbọ̀ sí ìkànnì Talim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tí ó ń forí rọ ó ń forí rọ ẹni tí ó ń fárígá ó ń fárígá kí aláwọ̀ subhanahu wa ta'ala kó ṣàánú òní ni alẹ́ ọjọ́ Jímọ̀ alẹ́ ọjọ́ Jímọ̀ jùmọ̀à. déètì òní ni ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹta oṣù rọ̀bí wàlẹ̀ awal ọdún 1443 ọdún 1443 ọ̀rọ̀ ìfẹ́ episode 75 episode 75 ní alẹ́ òní ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò ìbéèrè ni kí ni ohun tí ó pàtàkì jùlọ tí aya gbọ́dọ̀ rí gbà ní ọ̀dọ̀ ọkọ rẹ̀. kí ni ohun tí ó pàtàkì jùlọ tí aya gbọ́dọ̀ rí gbà ní ọ̀dọ̀ ọkọ rẹ̀. ohun tá a fẹ́ discuss nìyẹn. mo lérò pé ó simple ó simple ọ̀rọ̀ ọ̀rùn bí ẹ̀kọ́ àtàtà hmm. kí ni ohun tí ó pàtàkì jùlọ lọ. tí aya gbọ́dọ̀ rí gbà ní ọ̀dọ̀ ọkọ rẹ̀. àti mẹ́ńtẹ́ ń pè ní aya ẹni tí ò sí nílé ọkọ àìpè àti mẹ́ńtẹ́ ń pè ní ọkọ ẹni tí ò níyàwó ńlé àìpè lọ́kọ. obìnrin àti ọkùnrin nígbà tí wọ́n bá so yìgì tí wọ́n so yìgì tí wọ́n ṣe ákédò nìkáà ni nǹkan tí yóò jẹ́ àfojúsùn fún obìnrin tó ń lọ ilé ọkọ tó di dandan fún un kó rí nǹkan náà gbà lọ́wọ́ ọkọ rẹ̀. má gbọ́ èyí kì í ṣe ọ̀rọ̀ mahar ọ̀rọ̀ sọ̀dáàkì. ọ̀ràn yẹn ẹ̀sìn òun ni owó orí eléyìí tí ọkọ máa fún àyà rẹ̀ níbàámu sí ìfẹnukò àwọn méjèèjì. àmọ́ tí nǹkan náà tí ó máa jẹ́ mahar kò gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú ìlànà ìbọ̀rìṣà tọ́ obìnrin ti wá wà nílé ọkọ báyìí ó ti wà nílé ọkọ kí ló yẹ kó máa wá bí ó ṣe gbà lọ́wọ́ ọkọ rẹ̀. àwọn nǹkan mẹ́fà kan bẹ tí màá kà sí etígbọ̀ wa á wà yiri ẹ̀wò ní kọ̀ọ̀kan ẹ má wàá gbàgbé àgbékalẹ̀ ìbéèrè wa kí ni ohun tí ó pàtàkì jùlọ a sì jùlọ kún the most important thing tí obìnrin kọ̀ọ̀kan tó wà nílé ọkọ tó gbọ́dọ̀ wá ọ̀nà láti rí gbà ní ọ̀dọ̀ ọkọ rẹ̀. number one eléyìí tí yóò kọ́kọ́ wá sí orí ọkàn ọ̀pọ̀lọpọ̀ yín òun náà ni owó àti dúkìá owó àti dúkìá àbọ́bìnrin kì í gbowó lọ́wọ́ ọkọ ojoojúmọ́ ni obìnrin máa ń gba owó lọ́wọ́ ọkọ èyí tí ó sì gba tiẹ̀ lójoojúmọ́ yọ ma gbà ní ọ̀sọ̀ọ̀sẹ̀ èyí tí ó bá rí gbà lọ́sọ̀ọ̀sẹ̀ yọ ma rí gbà ní ọ̀sẹ̀ méjì méjì ọwọ́ apẹ́tẹ́yányán àrírú ẹ̀rí oṣooṣù òun nìyàwó ma gba owó lọ́wọ́ ọkọ rẹ̀ bó ṣe ń gba owó ni ó tún máa gba dúkìá o lè ní bàtà àwọn ti gbó òun fẹ́ ra bàtà ó lè ní aṣọ òun kan ó ti gbó òun fẹ́ ra òmíràn tàbí òun fẹ́ rà kún ti lé obìnrin kò lè má gba owó àti dúkìá lọ́wọ́ ọkọ ó pàtàkì nínú ayé obìnrin kó máa tẹ́wọ́ gba owó àti dúkìá lọ́wọ́ ọkọ rẹ̀. nǹkan lẹ́ẹ̀kejì àmójútó àti ìtọ́jú àmójútó àti ìtọ́jú obìnrin bùkátà sí kó máa rí àmójútó gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ kó máa rí ìtọ́jú gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ ọkọ rẹ̀ ọmọ mójútó yóò sì máa tọ́jú ẹ̀ yóò máa tọ́jú ẹ̀ ìyẹn náà pàtàkì ó pàtàkì dáadáa kí obìnrin kó máa rí àmójútó lọ́dọ̀ ọkọ rẹ̀ kó máa rí ìtọ́jú gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ òun náà ṣe kí ni ó pàtàkì ẹlẹ́ẹ̀kẹta. ìfẹ́ ìfẹ́ ó pàtàkì kí obìnrin kó máa rí ìfẹ́ gbà lọ́wọ́ ọkọ rẹ̀ kí ọkọ rẹ̀ máa fi ìfẹ́ hàn sí i pé mo nífẹ̀ẹ́ rẹ. òun náà pàtàkì ọkọ rẹ̀ yóò máa fi ìfẹ́ hàn sí aya wípé òun nífẹ̀ẹ́ aya òun so aya ó máa rí ìfẹ́ gbà láti ọ̀dọ̀ ọkọ rẹ̀ ó di mẹ́ta ìkẹrin obìnrin tó wà nílé ọkọ yóò máa gba ẹ̀kọ́ láti ọ̀dọ̀ ọkọ yóò máa gba ẹ̀kọ́ láti ọ̀dọ̀ ọkọ rẹ̀ ọkọ rẹ̀ ó máa ṣe àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún bó bá fẹ́ kírun bó ṣe kírun ní bó bá fẹ́ gbàwẹ̀ bó ṣe gbàwẹ̀ ní bó bá fẹ́ ṣàlùwàlá bó ṣe ṣeré aya yóò máa rí ẹ̀kọ́ gbà láti ọ̀dọ̀ ọkọ rẹ̀ ó di mélòó ó di mẹ́rin nǹkan oorun ìfẹ́ oyún àti ọmọ oorun ìfẹ́ oyún àti ọmọ ṣe rí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà ń tàbá fẹ́ kọ́ ọ lẹ̀ a sọ pé oorun ìfẹ́ stroke oyún stroke ọmọ ìkọ̀ọ̀kan rẹ̀ dá dúró ni àmọ́ lọ́la pé ọ̀kan ní ń bí kejì la fi kó papọ̀. aya yóò máa rí oorun ìfẹ́ gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ táwọn olóyìnbó ń pè ní sex. nínú ìdí tí wọ́n fi so yìgì obìnrin fún ọkùnrin òun náà ni pé kí wọ́n lè bá a mọ sẹ́ẹ̀sì ara wọn tá à ń pè ní oorun ìfẹ́. nípa bẹ́ẹ̀ obìnrin yóò máa gba oorun ìfẹ́ lọ́wọ́ ọkọ rẹ̀ obìnrin tó bá sì mọ oorun ìfẹ́ gbà ó fẹ́ gba oyún ó fẹ́ ní oyún obìnrin tó bá ti mọ oorun fẹ́ gbà lọ́wọ́ ọkọ rẹ̀ kó máa retí kíni kó máa retí oyún obìnrin tó bá sì ti lóyún kí ló kù tí ó máa retí ọmọ ṣẹ́ni bó ṣe kọ́ra wọn báwọn so nínú nǹkan tó pàtàkì tí aya ó máa retí látọ̀dọ̀ ọkọ rẹ̀ tí ayé ọmọ gbà látọ̀dọ̀ ọkọ rẹ̀ òun náà ni oorun ìfẹ́ oyún stroke ọmọ. ó di nǹkan márùn-ún nǹkan ẹlẹ́ẹ̀kẹfà tó tún pàtàkì tí obìnrin ó máa gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ òun ni ìyọnú ọkọ. ìyọnú ọkọ ìyàwó yóò máa wá ìyọnú ọkọ rẹ̀ yóò máa wá ìyọnú ọkọ rẹ̀ ní gbogbo ìṣẹ́jú ìyàwó máa wá ìyọnú ọkọ rẹ̀ lọ́sàn yóò máa wá ìyọ́nú ọkọ rẹ̀ lóru ìyàwó máa wá ìyọ́nú ọkọ rẹ̀ lásìkò ẹ̀rùn yóò sì máa wá ìyọ́nú ọkọ rẹ̀ lásìkò òjò ìyàwó máa wá ìyọ́nú ọkọ rẹ̀ lásìkò ìdùnnú bẹ́ẹ̀ náà ni ó máa wá ìyọ́nú ọkọ rẹ̀ lásìkò ìbànújẹ́ ìyàwó yóò mọ wá ìyọ́nú ọkọ rẹ̀ lásìkò ìlera tí ara ẹ̀ yá gágá yóò tún fi àìlera ara rẹ̀ yóò tún fi wá ìyọ́nú ọkọ rẹ̀. ìyàwó yóò máa fi ìyọra rẹ̀ ìmúra rẹ̀ yóò máa fi wá ìyọ́nú ọkọ rẹ̀. yóò tún fi ìtura alẹ́ rẹ̀ nínú ilé yóò máa fi wá ìyọnu ọkọ rẹ̀. ìyàwó yóò máa fi iṣẹ́ ilé yóò máa fi wá ìyọnu ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ṣe máa fi gẹ́gẹ́ bí ìyàwó yóò ṣe máa fi ìtẹ̀lé àṣẹ wá ìyọnu ọkọ rẹ̀. bí ìyàwó bá kọjú sí gábásì yóò wá ìyọnu ọkọ rẹ̀ bó bá kọ̀yìn sí yóò wá ìyọnu ọkọ rẹ̀ bó kọ ẹ̀gbẹ́ ọ̀tún sí yóò wá ìyọnu ọkọ rẹ̀ bó kọ ẹ̀gbẹ́ òsì sí yóò wá ìyọnu ọkọ rẹ̀. ẹ wá já wo gbogbo nǹkan mẹ́fẹ̀ẹ̀fà tá a kà lẹ́yìn pé nǹkan tíyàwó tó gbọ́dọ̀ máa rí gbà láti ọ̀dọ̀ ọkọ rẹ̀ owó àti dúkìá number one kò sóbìnrin tí kì í gbowó lọ́wọ́ ọkọ rẹ̀ kò sóbìnrin tí ọkọ rẹ̀ kì í ra nǹkan fún àmójútó àti ìtọ́jú obìnrin máa gba àmójútó yóò wà ní abẹ́ àmójútó yóò wà lábẹ́ ìtọ́jú ọkọ rẹ̀ ìfẹ́ obìnrin yóò mọ wọ́ ọ̀nà tí ó mọ gbà rí ìfẹ́ ọkọ rẹ̀ ẹ̀kọ́ ìyàwó yóò mọ gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ ọkọ rẹ̀ oorun ìfẹ́ oyún àti ọmọ ìyàwó yóò mọ fara ẹ̀ kalẹ̀ láti rí oorun ìfẹ́ gbà lọ́wọ́ ọkọ láti rí oyún ní àti láti bí ọmọ ìtọ́wásì kẹfà ni ìyọnú ọkọ ìyàwó yóò máa wá ìyọnú ọkọ rẹ̀ ẹ jẹ́ á padà sórí ìbéèrè wa kí ni ohun tí ó pàtàkì jùlọ tí aya gbọ́dọ̀ rí gbà ní ọ̀dọ̀ ọkọ rẹ̀ nínú àwọn nǹkan wọ̀nyí tá a kà yẹn ẹ ti gbọ́ gbogbo mẹ́fẹ̀ẹ̀fà yẹn o àbí ẹ ti gbọ́ ọ̀ya èwo ló pàtàkì jùlọ nínú ẹ̀. ẹni tó bá fẹ́ pè mí sórí ètò ó láǹfààní àti pè mí sórí ètò báyìí nínú àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yẹn èwo ni ó pàtàkì jùlọ tí obìnrin gbọ́dọ̀ rí gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ èwo ló gbogbo ẹ̀ ló pàtàkì o má sì mí gbọ́ o èwo ló pàtàkì jùlọ okay ìyọnú ọkọ ló pàtàkì jùlọ èyí tí rí tó fi rí bẹ́ẹ̀. arákùnrin ní ìyọnú ọkọ ló pàtàkì jùlọ o nítorí wípé nígbà tí obìnrin aya tó bá ti rí ìyọnú ọkọ rẹ̀ gbogbo márààrún yòókù yóò rí rọrùn àmọ́ tí ó bá rí yọ́nú ọkọ rẹ̀ àti rí márààrún yòókù yóò ṣòro fún o ṣàtúrẹ́ tó ní àìdíà míì yàtọ̀ sí àìdíà tí wọ́n ti mú wá òun ṣàrẹ́ tó ní àìdíà míì nínú àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà tá a ní aya gbọ́dọ̀ rí gbà lọ́wọ́ ọkọ rẹ̀ ìkíní owó àti dúkìá ìkejì àmójútó àti ìtọ́jú ìkẹta ìfẹ́ ìkẹrin ẹ̀kọ́ ìkarùn-ún oorun ìfẹ́ tàbí oyún tàbí ọmọ ìkẹfà ìyọnú ọkọ ìyọnú ọkọ. bàbá kan náà tó sọ pé ìyọnú ọkọ ni o ìyọnú ọkọ hmm. ẹ̀yin obìnrin ẹ tún yá mi létí yín o kí lẹ lérò pé ó pàtàkì jùlọ tẹ ẹ gbọ́dọ̀ rí gbà lọ́dọ̀ ọkọ yín nínú àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí. èmi mọ̀ ọ́ mo mọ̀ dáadáa owó ló mú ọkọ rẹ ọkọ rẹ bá a máa bínú sí ọ látàárọ̀ dalẹ́ látàlẹ́ mọ́júmọ́ kò túrún lára tiẹ̀ rí kówó ti pé ni kódà tó bá dín sílè kan aládùúgbò gbọ́. owó ní títí ẹ owó ló bá díìl owó ló bá dúró lọ́dọ̀ tiẹ̀ ọ̀rọ̀ tí owó bá sọ tì ilẹ̀ ní gbé ni owó nìwọ́ gbà pé ó pàtàkì jùlọ. bákan náà ìyá alágbájá mo mọ̀wọ́ náà lọ́dọ̀ tiẹ̀ oorun ìfẹ́ ló pàtàkì jùlọ. kọ́pẹ́ ẹ̀sà ti súnmọ́ ọ ni gbogbo ohun tí ń si ọ́ orí fèkèfèkè ni tó bá ti súnmọ́ ọ ìyókù ti parí ìyókù ti parí ìbálòpọ̀ ní titi ẹ̀. ìwọ arábìnrin yìí kí ni tiẹ̀ títí ẹ ní ìfẹ́ kẹjọ máa ṣeré kẹjọ máa rojọ́ kẹjọ máa ṣàwàdà kẹjọ máa rojọ́ kẹjọ máa ṣàwàdà ohun tó pàtàkì jùlọ lọ́dọ̀ tiẹ̀ nù. lọ́dọ̀ tẹlòmíì àmójútó àti ìtọ́jú yóò rí tóun bá ti ń rí ìtọ́jú tó bá ti ń ra aṣọ fóun ti ń ra bàtà fóun tí òde tí ìnáwó ṣẹlẹ̀ nílé àwọn tó fóun lówó ó ti parí ohun tí gbogbo ohun tí ó mọ wá lọ́dọ̀ ọkọ rẹ̀ ni bí yóò ṣe rí tọ́jú gbà. jẹ̀máà lóòótọ́ gbogbo nǹkan tá a kà á lẹ̀ yìí ó pàtàkì bẹ́ẹ̀ ni ó pàtàkì eh, ó pàtàkì kí ọkọ kó máa fún ayé ẹ̀ lówó kó máa ra nǹkan fún un kó máa mójútó aya rẹ̀ kó máa tọ́jú ẹ̀ kí wọ́n jọ máa sọ̀rọ̀ ìfẹ́. kó sì máa kọ́ lẹ́kọ̀ọ́ ó pàtàkì gan-an ni kásìkò oorun ìfẹ́ ó yá kí wọ́n ṣeré ìfẹ́ káyé ó lóyún káyé ó bímọ ó kóbìnrin máa wá gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́dọ̀ ọkọ rẹ̀ ṣùgbọ́n o ìyọnú ọkọ ló ga jùlọ o ìyọnú ọkọ ló ga jùlọ èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o ohun tẹ́sí sọ nìyẹn o gbogbo ọ̀nà ìwọ obìnrin yìí o gbọ́dọ̀ wá ìyọnú ọkọ rẹ ni is a must is a must. is a must affairs o wá ìyọnu ọkọ rẹ ni gbogbo ọ̀nà tó rí ìyọnu ọkọ rẹ gbà o wá ni. lè fẹ́ gba owó lọ́wọ́ gba o lè ní ìdí oògùn ibà lọ́wọ́ ọkọ kọ́kọ́ ní òsì. o lè sọ pé àáfàá oorun yá káàfàá ní kò sáàyè oorun lọ́sùnrún ẹ. o lè sọ pé àáfàá ó yẹ ká lóyún lọ́mọ káàfàá ní rárá kèé tásìkò. Hmm. sọ orí bí ìyọnú rẹ ń bá ní òsì ọ wá ọ̀nà tí ó gbà rí fún ọ ni. tí ó ṣe kí yẹn fún ọ ni.